Lole máa wí o. ló lè mẹ́gún ṣeré o ló lè mẹ́gún ṣeré ló lè mẹ́gún ṣeré o ló lè mẹ́gún ṣeré àfàmọ́ líbọ̀jẹ̀ àfàmọ́ igi òròbó lábẹ́ igi òròbó níbẹ̀ láre ṣeré wá inú wájú ara máyà lábẹ́ igi ọ̀rọ̀ bọ̀. àwọn ọmọ tíjọba amẹ́ríkà rán láti wá kọ́ èdè àti àṣà yorùbá bá aláròye sọ̀rọ̀ náání náání náání ohun anílà náání ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ láàrin àwọn ọmọ yorùbá ìdí ni pé ọ̀pọ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire ni kò náání èdè àṣà àti ìṣe wọn tó jẹ́ pé wọn kò lè sọ èdè náà aṣọ yorùbá àti oúnjẹ yorùbá kò jẹ́ bàbàrà lójú wọn ẹni abínibí kì í wù wọ́n ẹni ẹlẹ́ni ló máa ń yá wọn lára ni ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ láàrin àwọn aláwọ̀ funfun pàápàá àwọn èèyàn orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n fẹ́ràn èdè àṣà àti ìṣe yorùbá débi pé ọdọọdún ni wọ́n máa ń kó àwọn ọmọ wọn wá sílẹ̀ yorùbá láti wá kẹ́kọ̀ọ́ nípa èdè àṣà àti ìṣe tí àwọn èèyàn tiwa kò kà sí yìí bí a kò bá ṣọ́ra o ká tètè mú èdè àṣà àti ìṣe wa ní pàtàkì bí àṣà yorùbá kò bá parun pátápátá gẹ́gẹ́ bí ìwòye àwọn ọ̀mọ̀ràn kan ohun tó dájú pé yóò padà ṣẹlẹ̀ ni káwọn yorùbá lọ́ọ́ máa fowó ńláńlá wòran àwọn nǹkan abínibí wọn nílẹ̀ òkèèrè àgàgà lamẹ́ríkà lọ́dọ̀ àwọn òyìnbó aláwọ̀ funfun gẹ́gẹ́ bí ìṣe wọn lọ́dọọdún ìjọba amẹ́ríkà tún ti rán àwọn ọmọ wọn wá sórílẹ̀ yìí láti wá kọ́ èdè àti àṣà Yorùbá ní UI ìyẹn fásitì ìlú Ìbàdàn lábẹ́ ètò tí wọ́n ń pè ní Fulbright Hayes Yorùbá Group Project Abroad orúkọ àwọn akẹ́kọ̀ọ́ mẹ́wàá tí wọ́n rán wá lọ́dún 2024 tá a wà yìí ní Latrice Johnson Amina Wig Deborah Oyawe Moboluwaduro Ilelaboye Sakoe Simons Sade Franklin Olúgbénga Joseph olùwàṣíjìbòmí kẹ́tìkún àti blake yàtọ̀ sí pé gbogbo wọn ni wọ́n ti gbọ́ èdè yorùbá tí wọ́n sì mọ̀ sọ níwọ̀nba ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè ìṣẹ̀ǹbáyé ilẹ̀ yorùbá ni wọ́n ti mọ̀ wọ́n dé ojúbọ bàtálá nílé ifẹ̀ ojúbọ ọ̀ṣun nílùú òṣogbo wọ́n gun orí òkè olúmọ lábẹ́ òkúta lórí òkè téńté bẹ́ẹ̀ ni wọ́n dé odò olúmirìn nílùú ẹ̀rìn ìjẹ̀ṣà nípínlẹ̀ ọ̀ṣun wọ́n sì gun òkè gíga náà débi tó pin sí lórí àjà keje lọ́hùn-ún níbi tí èèyàn yóò ti máa wo ìpínlẹ̀ ọ̀ṣun àti èkìtì lójú kan ṣoṣo náà. bákan náà ni wọ́n ṣàbẹ̀wò sí yorùbá world center àti yorùbá language engineering center tí méjèèjì wà ládojúkọ ui bookshop nínú ọgbà fásitì ìbàdàn níbi tí wọ́n ti fojú gan ní oríṣiríṣi ìdàgbàsókè tí àwọn alákòóso ibùdó méjèèjì wọ̀nyí ti mú bá èdè yorùbá aláròye ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú méje nínú àwọn akẹ́kọ̀ọ́ náà èyí làwọn ohun tí wọ́n sọ. ẹ káàsán o gbogbo ilé orúkọ tèmi ni ọ̀jọ̀gbọ́n olúwàfúnkẹ́ ògùnyá mo wá láti orílẹ̀-èdè amẹ́ríkà mo jẹ́ olùdarí fún ètò Fulbright Hayes Yorùbá Group Project Abroad yà mo sì jẹ́ olùkọ́ èdè àti àṣà yorùbá ní uh, Howard University ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Uh, Frubai Hayes um, Yorùbá Group Project Abroad ó jẹ́ ètò tí ìjọba Amẹ́ríkà gbé kalẹ̀ pé kí àwọn ọmọ Amẹ́ríkà kan wá sí orílẹ̀-èdè orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú adúláwọ̀ láti jẹ́ kí àwọn ọmọ kan wá kọ́ sí nípa èdè àti àṣà ilẹ̀ Yorùbá wọ́n ti ń kọ́ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ṣùgbọ́n wọ́n fẹ́ kí wọ́n wá kí wọ́n wá sí ibi tí èdè Yorùbá ti ṣẹ̀dá àti àwọn tí ó ń lò ó tí wọ́n sì tí wọ́n fẹ́ kọ́ sí nípa àṣà wọn wọ́n á bá wọn gbé wọ́n á bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n torí pé ní orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn àwọn èèyàn tó ń sọ Yorùbá wọ́n pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n kò dàbí pé kí wọ́n wà láàárín àwọn tó jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n ń sọ nínú ilé ni o níbi iṣẹ́ ni o lóní tó má ṣe ń rìn lọ lórí òpópónà èdè yorùbá ni wọ́n ń sọ so ara ìdí nìyẹn tó ń ṣe jẹ́ kọ́kọ́ wá wá torí a nígbàgbọ́ pé tí àwọn ọmọ bá wá tó wá sí orílẹ̀-èdè àbí ehm, ibikíbi tí e, èdè kan ti ṣẹ̀dá pé a tún fún wọn ní àǹfààní láti mọ̀ sí eléyìí tí wọ́n ti kọ́ tẹ́lẹ̀ ní ibikíbi tán bá ti wá so ìdí nìyẹn tó ń ṣe rán wọn wá a máa ń wá lọ́dọọdún bẹ́ẹ̀ láti wá kọ́ lo oṣù ehm, a máa ń lo oṣù méjì èyí tó túmọ̀ sí ehm, ọ̀sẹ̀ mẹ́jọ láti kọ́ nípa èdè àti àṣà Yorùbá. Èdè pọ̀ lóríṣiríṣi tí àwọn ọmọ wọn máa ń lọ káàkiri lọ sí orílẹ̀-èdè tó ń ti ń sọ ṣùgbọ́n màá sọ wípé àwọn èdè tí ó gbajúmọ̀ tí wọ́n ń rí kà nínú ìwé tí wọ́n kọ lítírésọ̀ rẹ̀ síta àbí tí wọ́n ń lò àbí táwọn èèyàn tó ń sọ tí wọ́n pọ̀ káàkiri ní orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn èdè yẹn ni wọ́n máa ń rán àwọn ọmọ lọ lọ́dọọdún pé kí wọ́n lọ ó lè jẹ́ àárín sáà ni wọ́n á lọ wọ́n fi ṣe lọ ṣe study abroad láti lè lọ mọ̀ nípa èdè àbí àṣà ìlú bẹ́ẹ̀ tàbí ó lè jẹ́ ìgbà sọ́mà ni wọ́n á rán wọn pé kí wọ́n wá sọ àwọn èdè tó jẹ́ pé wọ́n gbé lárugẹ àbí tó jẹ́ pé wọ́n rí gbogbo àbí tó jẹ́ pé àwọn tó ń sọ wọ́n pọ̀ ni wọ́n máa ń rán àwọn ọmọ wọn lọ pé pé kí wọ́n wá kọ́ sí i ní orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́nìí ó ní nínú kòríkúlọ̀mù wọn ó pọn dandan pé kí ọmọ kí ó tó ṣetán ní kó tó parí ilé ẹ̀kọ́ gíga pé wọ́n gbọ́dọ̀ kọ́ nípa èdè kan so ìdí ara ìdí nìyẹn tí a fi tí wọ́n fi dárú àwọn ètò báyìí kalẹ̀ pé ó ṣeé ṣe nígbà tọ́mọ bá ṣe lọ́dún kìíní lọ́dún kejì ó ṣeé ṣe kí ó kù díẹ̀ káàtó kó lè mọ̀ dáadáa nípa ètò yẹn ni wọ́n ṣe gbé àwọn bíi study abroad sílẹ̀ pé òkè kí wọ́n wá is an immersion program tó jẹ́ pé bí wọ́n ṣe bí apá ṣe ìrìbọmi fún wọn nípa àṣà àti èdè irú àwọn ìlú bẹ́ẹ̀ so ìdí nìyẹn sọ àwọn èdè tó jẹ́ pé ó gbajúmọ̀ èdè tó jẹ́ pé àríkànúwèé bí mo ṣe sọ ní ìṣáájú àwọn jẹ́ pé àwọn èèyàn ń sọ àbí àwọn tó ń lò wọ́n pọ̀ káàkiri ní orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n máa ń sábà ní kó lọ lọ́ ṣe dá àwọn irú ètò báyìí sílẹ̀. ok àwọn akẹ́kọ̀ọ́ tó wá lọ́dún yìí wọn ò fi bẹ́ẹ̀ yàtọ̀ sí àwọn ọmọ tí ó wá ní ọdún tí ó kọjá ìyàtọ̀ díẹ̀ tó wà ní àárín wọn ni wípé àwọn ọmọ tó wá ní akẹ́kọ̀ọ́ tó wá ní ọdún tí kọjá àwọn tó ti kàwé gboyè ilé gíga tó ń fẹ́ bẹ̀rẹ̀ graduate school àbí tó ń ti fẹ́ ṣe tán ní ilé ẹ̀kọ́ gíga àwọn ló pọ̀ ní ọdún tí kọjá ṣùgbọ́n ní ọdún yìí àwọn tó sì wà ní ilé ẹ̀kọ́ gíga àwọn ni ó pọ̀ jù a rí bíi méjì kan tó jẹ́ pé wọ́n kàwé wọ́n fẹ́ kàwé gboyè wọ́n ń ṣe doctorate wọn lọ́wọ́ nínú wọn gbọ́n àwọn yòókù wọ́n ṣì wà ní ilé ẹ̀kọ́ gíga yàtọ̀ tí ó wà níbẹ̀ dẹ́ ní ọdún tí ó kọjá níbi àwọn èèyàn méjì tó jẹ́ pé ará ìlú òkèrè pọ́nbélé ni wọ́n àwọn yòókù ara ará wa ará ilẹ̀ adúláwọ̀ bóyá àwọn òbí wọn wọ́n bí wọn sí ọ̀hún ni o tó ń jẹ́ ará ará orílẹ̀-èdè nàìjíríà tàbí ìlú mìíràn ní amẹ́ríkà dẹ̀ ní ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ó wá ni àwọn ọmọ tó jẹ́ pé nígbà tí wọ́n wo ìtàn wọn wọ́n tan mọ́ ilẹ̀ adúláwọ̀ ni àwọn ló pọ̀ jù a rí àwọn tí wọ́n bí tí àwọn òbí wọn bí wọn sí orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó jẹ́ pé bóyá ilẹ̀ Yorùbá ni wọ́n ti ṣàn lọ sí ọ̀hún wọ́n wà láàrin wọn ṣùgbọ́n àwọn tó wọ́pọ̀ jùlọ láàrin wọn ni àwọn ọmọ adúláwọ̀ mo dúpẹ́ fáwọn tó ti àwọn tó ti ń ṣe agbátẹrù ètò oríṣiríṣi láti rí i pé èdè yorùbá ò parun ní orílẹ̀-èdè nàìjíríà ní ilẹ̀ yorùbá mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn tó yẹ pé wọ́n ti ń ṣe oríṣiríṣi ètò láti rí wípé kíkọ́ yorùbá lílo yorùbá kíka yorùbá pò di ṣíṣe nínú ilé láti ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ilé gíga táwọn mìíràn tún gba oyè wọ́n kẹ́kọ̀ọ́ gboyè yìí ti doctorate phd nínú èdè yorùbá tí gbogbo ìlànà yìí tó bá wà ní um, tó wà ní ṣíṣe mo nígbàgbọ́ pé èdè yorùbá ò ní parun. orúkọ mi ni olúgbẹ̀ngà mo wá láti ìlú chicago ní ìpínlẹ̀ illinois um, ní orílẹ̀-èdè america mo kọ́ sociology ní university northwestern ní orílẹ̀-èdè america mo wá láti kọ́ èdè yorùbá nítorí pé àwọn òbí mi jẹ́ yorùbá àti mo fẹ́ kọ́ àwọn ọmọ mi èdè yorùbá nǹkan tí mo kọ́ ni pé bá a ṣe ń kí àwọn oníṣẹ́ ọwọ́ oríṣiríṣi um, mo sì kọ́ àwọn ìmọ̀lára àti àwọn aṣọ wíwọ̀ oríṣiríṣi bí bí a ṣe ń kí àwọn alágbẹ̀dẹ ni wọ́n uh, àròyé o. orúkọ mi ni olúwaṣèjìbọ̀mí kẹ́tíkú Mo jẹ́ ọmọ Nàìjíríà ṣùgbọ́n Amẹ́ríkà ni wọ́n bí mi sí. Mo jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ sáyẹ́ǹsì nípa ètò ìlera ní Harvard University ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Mo ń kọ́ èdè Yorùbá nítorí pé Yorùbá ni àwọn òbí mi àti pé Yorùbá jẹ́ èdè tó rẹwà púpọ̀. Mo ti kọ́ nípa òwe, àlọ́, ìsọmọlórúkọ um àmì ọ̀hún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ akẹ́kọ̀ọ́ rẹmi-dòmí olùkọ́ rẹ-dòmí ọjọ́ tí inú mi dùn jù ní ọjọ́ nígbà tí a lọ gun olúmọ òkè òkè olúmọ um nígbà tí a lọ ní ìlú. Abeokuta. Orúkọ mi ni Amina Wage. Mo jẹ́ akẹ́kọ̀ọ́ Howard University ní America. Ọmọ Nàìjíríà ni mí. Ọmọ Nàìjíríà ni mí ṣùgbọ́n ṣùgbọ́n ìlú ilé ilẹ̀ America. ni wọ́n bí mi sí. Mo ń kọ́ èdè Yorùbá nítorí pé Yorùbá ni bàbá mi. Ìrínisí níṣe ní lọ́jọ́ mọ́má àmì ohun ṣadé rẹ̀mí ọjà rédò. orúkọ mi ni mọ̀bólúwàdúrọ̀ ilẹ̀ làbọ̀yẹ mo wá láti orílẹ̀-èdè amẹ́ríkà ṣùgbọ́n mo jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà mo lọ sí yunifásitì ti harvard ní ìpínlẹ̀ massachusetts mo ń kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ mo ń kọ́ èdè yorùbá nítorí pé àwọn òbí mi wá láti ìlú Ìbàdàn àti mo fẹ́ láti sọ̀rọ̀ Yorùbá pẹ̀lú wọn. Ní ọjọ́ iwájú mo fẹ́ràn láti jẹ́ dókítà àti mo fẹ́ràn láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà ènìyàn tó ní àwọn àrùn jẹjẹrẹ àti oríṣiríṣi àrùn. Mo fẹ́ lọ èdè Yorùbá láti tọ́jú àwọn aláìsàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n kọ́ wa nípa àwọn ìkíni àti ipò tí àwọn ìkíni ní ní àṣà Yorùbá ọkùnrin máa ń dọ̀bálẹ̀ àti àwọn obìnrin máa ń kúnlẹ̀ fẹ́ràn àwọn oúnjẹ nínú àṣà Yorùbá mo fẹ́ràn àkàrà lẹ́pọ̀ ju gbogbo àwọn oúnjẹ ní àṣà Yorùbá bẹ́ẹ̀ ni mo ti di mo ti di àkàrà mo fẹ́ràn láti jẹ àkàrà pẹ̀lú ògì bẹ́ẹ̀ ni wọ́n kọ́ wa um, nípa òwe ní orílẹ̀-èdè àríra là ń jẹ kan ìyá ló ń jẹ ọkà lógún mo máa kọ um, orin lábẹ́ igi orobo, lábẹ́ igi orobo, lábẹ́ igi orobo, níbẹ̀ láre ṣeré wa inú wa dùn ara máa lábẹ́ igi orobo, bẹ́ẹ̀ ni mo mọ àmì ohùn yorùbá iṣu ni àmì ohùn rere onílé ni àmì ohùn rẹmímí èlùbọ́ ni àmì ohùn tòdòmí. Um, awakọ ni àmì ohùn yorùbá rere dò ìmọ̀ràn mi fún àwọn yorùbá ni pé kí wọ́n máa sọ èdè yorùbá dáadáa kí yé wọn sọ èdè òyìnbó nìkan. ló lè ṣeré o ló lè ṣeré ló lè ṣeré o ló lè ṣeré àfàmọ́ líbọ̀jẹ̀ àfàmọ́ lọ́bọ̀jọ́ ló lè ṣeré. Orúkọ mi ni Latrice Johnson. Um, mo wá láti ní ìlú America ní ìpínlẹ̀ Minnesota. Mo sì mo jẹ́ akẹ́kọ̀ọ́ ní Howard University. Kọ́ọ̀sì tí mo ṣe ní Afro-American Studies. Mo ń kọ́ èdè Yorùbá nítorí pé mo fẹ́ràn àṣà Yorùbá, mo fẹ́ràn orin Yorùbá àti ẹ̀sìn. Sùúrù baba ìwà. Iṣẹ́ Iṣẹ́ l'oògùn Mo kọ pàtàkì ìkíni ní ilẹ̀ Yorùbá. Ní ilẹ̀ Yorùbá, obìnrin máa ma, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kíkọ òwe, orin àti pàtàkì ìkíni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àgbàlagbà dọ̀dọ̀ rẹ ìrẹsì mi ni Deborah oyawa mo jẹ́ ọmọ nàìjíríà nítorí pé wọ́n bí bàbá mi ní ìlú ìbàdàn wọ́n bí màmá mi ní èkó ṣùgbọ́n wọ́n bí mi ní ìlú amẹ́ríkà mo jẹ́ akẹ́kọ̀ọ́ ní university of texas ní austin ní orílẹ̀-èdè amẹ́ríkà mo fẹ́ kọ́ yorùbá nítorí pé ọmọ yorùbá ni mí ṣùgbọ́n mi ò lè sọ dáadáa mo lè gbọ́ ṣùgbọ́n mi ò lè sọ mo fẹ́ gbọ́ dáadáa mo fẹ́ kí Yorùbá mi dán mọ́rán so mo wá sí yunifásitì Ìbàdàn láti kọ́ èdè Yorùbá mo ń ṣe informatics àti African and African diaspora studies ní University of Texas ní Austin mo mọ òwe Yorùbá díẹ̀ òwúrọ̀ lọ́jọ́ gbọ́fàlà wòkè ìfẹ́ kan ò sí ní para bá mi nà ọmọ mi kò dé ní ọlọ́mọ wẹ̀ kí o mọ́ gé ìkaná rẹ jẹun tó dára lásìkò máa jẹun jù wẹ̀ kí o mọ́ gé ìkaná rẹ jẹun tó dára lásìkò máa jẹun jù. orúkọ mi ni Emmanuel Adépọ́pọ̀ Adégbèyí mo dẹ̀ jẹ́ olùkọ́ ní ibiṣẹ́ fún èdè Yorùbá níbí báyìí lọ́dọọdún ni àwọn ọmọ máa ń wá láti orílẹ̀-èdè ní ètò tí a ń pè ní Fulbright Ace Yorùbá Group Project Abroad tí a dẹ̀ máa ń kọ́ wọn lédè Yorùbá fún bíi oṣù méjì wọ́n wá lọ́dún tó kọjá wọ́n wá lọ́dún méjì sẹ́yìn wọ́n dẹ̀ tún ti wá lọ́dún yìí gẹ́gẹ́ bí olùkọ́ àwa máa ń kọ́ wọn ní bó ṣe máa ń sọ èdè Yorùbá bó ṣe ń ka Yorùbá dáadáa láti tẹ́tí sí Yorùbá tó dẹ̀ máa yé wọn àti láti lè kọ́ kì í ṣe pé kán gbọ́ nìkan ṣùgbọ́n láti lè kà kán lè sọ kán dẹ̀ lè kọ sílẹ̀ ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tá a fi ń kọ́ wọn nìyẹn látijọ́ tó dẹ̀ ti débi a ti ń kọ́ wọn à ń kọ́ wọn pẹ̀lú àwọn ìwé tó máa ń lò ní iléèwé girama àti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ a máa ń fi àwọn èyí táwa níbí báyìí àwọn ìwé táwa níbí báyìí a tún fi ń kọ́ wọn náà wọ́n dẹ̀ ń gbìyànjú púpọ̀ kódà wọ́n fi hàn wípé àwọn ṣetán láti kọ́ èdè Yorùbá tá a bá dẹ̀ ní ká wo ìhùwàsí wọn ìṣesí wọn ká fi wé ti àwa ọmọ ilẹ̀ Yorùbá níbí ó máa ń jẹ́ ìwúrí fún wa nítorí pé a mọ̀ wípé ó ń ran èdè Yorùbá lọ́wọ́ ìyẹn ni màá dẹ̀ fi gba àwọn èèyàn wa nímọ̀ràn pé ká fi ká mú èdè wa lọ́kùnkúndùn bó tiẹ̀ jẹ́ pé mo mọ̀ pé àìkáràmásìkò èdè Yorùbá tó ń ṣẹlẹ̀ báyìí ìdí ni wípé a ti gbàgbọ́ wípé èdè ò wúlò pé kì í tẹ̀ ṣe bóyá èdè Yorùbá nìkan nìsín àwọn èdè mìíràn àti wò ó pé èdè tí ò bá ti jẹ́ bóyá èdè Gẹ̀ẹ́sì èdè àwọn Chinese èdè Faransé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé kò wúlò ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé kò sí èdè tí ó wúlò láyé bá a bá ṣe lo èdè náà bá a bá dẹ̀ ṣe gbé tó ló máa jẹ́ kó wúlò nítorí náà màá rọ gbogbo àwa ènìyàn ká fọwọ́ mú èdè wa dáadáa ká dẹ̀ rí i pé a kọ́ àwọn ọmọ wa bí wọn bá tiẹ̀ mọ báwa ṣe mọ̀ kán mọ̀ dáadáa kó jẹ́ pé táwọn náà bá dúró níbi tán bá ti fẹ́ dúró wọn á lè mọ̀ pókè. Okay ọmọ yorùbá ni ó dẹ̀ mọ̀ ọ́ sọ ó mọ̀ ká torí mo rántí èmi báyìí àwọn òbí mi ló fi yorùbá kọ́ mi láti kékeré wọ́n á ráwọ̀ yorùbá fún mi nílé ìjọsìn mi gan wọ́n á pè mí yá wá kà ibẹ̀ lèmi ti bẹ̀rẹ̀ nítorí náà kò sí bí a ṣe lè kọ́ àwọn ọmọ nǹkan tá a bá fi lé wọn lọ́wọ́ náà màá ṣe nítorí náà mi dùn láti kọ́ àwọn ọmọ YGP èyí mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run wọn á tún bọ̀ máa ṣe dáadáa sí